nínú sọ special edition tí oríṣi tẹlifíṣàn tó gbé kalẹ̀ fún wa láti máa fi ṣègbà aládùn wa o ẹ̀yin náà ti di bó ṣe ń jẹ́ bàṣẹ́ mu lọ́lọ́kan òjọ̀kan lọ́dọ̀ tí náà ẹ ṣe bóyá ń dun kọ́sìmù yẹn bẹ́ẹ̀ náà tètè ń dún yín gan ó ń dún yín tọkàntọkàn ọ̀pọ̀lọpọ̀ lánàá báyìí wọn ti ẹ̀ lè jẹun ẹ wo èmi tèmi ẹnu mi kò sí kọ́yìn tí ẹ lè jẹun púpọ̀ wọ́n kàn kó fún mi mẹ́jọ síwájú mi mo ṣáà gbìyànjú pé ah mo ṣáà tiraka mo jẹ méjì àbọ̀ ah. nínú ẹ̀ ẹ̀rin mi bíbẹ̀ sí kọ́. àwọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ wo ẹ jẹ́ kí ni eré náà làágùn fọmọ ayòṣe ẹ̀ ti wò ní lẹ́tọ̀lẹ́ àgọ́gùtà wà á máa wò ó orílẹ̀-èdè wo gangan ló ṣe ṣe kí super eagles ló ti nàìjíríà ṣe àpàdé nígbà tí a bá ń wọ ọ̀rá náà sixteen lọ tí ó ṣe ṣe ká tẹ̀síwájú tó ṣe ṣe ṣe ká gbé ìṣe ẹ̀yẹ ìyẹn ti AFCON ẹ bá yìí gbàgbé lẹ́ẹ̀kan sí pé gbogbo ẹ bá ti tẹ́mọ́tà ìdúrà tó lè ṣe kájọ ṣe kájọ kọ́ bọ̀ olùbọ̀ dáadáa gbàdúrà pé ayọ̀ àti àlàáfíà náà ló máa padà já sí. ọ̀dọ̀ ẹ̀jẹ̀ kí sáyé já ń ṣe kí sáyé mú lọ sọ́kè òkú tó dé kí mo padà sọ́dọ̀ àwọn àlejò wa àti àwọn ará ilé wa dáadáa ká lè mọ bóyin bóyin lọ bóyin rí. ẹ wo ikọ̀ Manchester United àwọn àti rímánì wọ́n ti ń ja o wọ́n ń ìlà wọn ń pa sẹ́gbẹ̀ẹ́ wọn ń pa sọ́ọ̀tún wọn ń pa sọ́ọ̀tún ìta ló ń fa náà ẹ̀yàn pọ̀ pọ́gbà lọ́yìn fa lọ́wọ́ lọ àmọ́ ikọ̀ rí màdí ti bínú tó wọ́n yẹ wò ẹja fún yín ní Gareth Bale sẹ́ wọ́n fún yín Gareth Bale kódà wọ́n fún yín ní kẹlẹ́ nọ́mbà ọ̀sẹ̀ ẹ máa mú lọ àní ẹja fún wọn pọ̀ níjẹ́ rí pọ̀ gbogbo àyè àní mi ò bá ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run bọ́lọ̀ bá ti ti fún yàn fún ẹ̀ tó dáhùn lóhùn tó ti fún yàn ní irú ọmọ ibi fúgbà kéèyàn máa jọ lọ́wọ́ yẹn máa de Ọlọ́run láàmú mọ́nà ni o òun náà kan tá à ń dúró dè òun náà ni pọ̀pọ̀ gbà. ẹ gbọ́ ibà Manchester United up man u. ọ̀ sílé ọ̀ sílé bí àwọn sílé. ẹ dá sílé. ẹ dá sílé. ẹ ẹ ẹ ẹ ẹ jẹ́ padà àtọ̀dọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kàwé ẹ̀ ní àtúntà wà ní ẹ̀ ẹ̀ ó ti di ìdílé àmì Ghana ti bẹ̀rẹ̀ nǹkan ìjà má parọ́ ká má wẹ̀ bí à ẹ má yẹ má ti dáná gbọ́n wà ẹ ká má wọ ebi pen nǹkan tó bá gbá. ẹ ẹ ní nírọ̀lẹ́ nírọ̀lẹ́ ká má wọ pé ẹ kí ni ẹ ṣèlú ẹ ṣùpà ìgbà àwọn bọ́ọ̀lù gbàlára alákàtì àwọn ni giants of Africa nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ewúlẹ̀ Europe yìí ká di ara pè lọ́wọ́. ìbára tá a sọ náà yẹn ká ní pé a ti dá Madagascar láti ṣepò kínní ni àwọn tí ò ní tí ò fẹ́ nira tó bá yẹ bọ́ nísìn a tún ti bára wa níbi tá a ti wò pé a tún máa fọlọ́run bẹ ànábì a tún gbélé tàbí ṣe nínú Benin Cameroon tàbí Ghana tẹ́lá wo Cameroon àwọn independent champion bàbá dẹ̀ wo tíìmù tí Cameroon kó wáyé pẹ̀lú kóòsì tó ń gbà sí Clarence Seedorf Patrick Kluivert wọ́n bínú tán ni o bàbá yẹn ti wo Ghana náà tíìmù tí Ghana kó wá ẹ rí i pé kò sí àwọn àgbàlagbà ọmọ náà àwọn ọmọ tó ń yọ̀bọ̀ sí o ẹ bá wo àyíù kìíní àyíù kejì um, kí lórúkọ gian tó jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí bẹ́ǹṣì ló wà sí tó dá wa lójú pé kò sí ẹ̀ta kojú ní Cameroon àbí Ghana lábàdé wo Benin Republic tátú sọgbọ tẹfà wo máàtì Benin àti Ghana. orúkọ wọn ló kéré. orúkọ wọn ló kéré orúkọ tó fẹsẹ̀ dá lẹ́wà ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn jẹ̀yẹ́ tẹfà tún wò náà ẹ máa rí orúkọ bí ọmọ Nàìjíríà ọkọ ní fóònù fáàsì tí wọn rà lẹ́yìn gbá ó súnmọ́ra wọn kò sí ọkọ nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ló pé òun lèmi náà fẹ́ lọ pé ó dẹ̀ ìwo ni kọ́ wá gbogbo àyè ṣé kọ́kọ́ máa fún wa kọ̀kọ́ kọ́ fún wa kó bá ní ó di dandan kọ́ fún wa kó bá ó di dandan kọ́ fún wa ní kọ̀ ṣùgbọ́n èmi ò lè fọwọ́ sọ̀rọ̀ pé ẹ wọ́n wá ní kọ́ fún wa wọ́n táyà ní Madagascar náà ah, ah. àní Madagascar náà mi ò mi ò mi ò mi ò mi ò mi ò èmi kọ́ rò pé lórí bàbá àṣẹ 2013 mi ò rí ọkọ ó dàbí pé ó dàbí pé ó dàbí ẹni pé apá wa fẹ́ lè ka Ghana díẹ̀ torí kábà ẹ kábà wo history lọ pé sí wa ń bọ̀ ẹ ẹ bá a ṣe máa ẹ ṣùgbọ́n nǹkan táwọn Cameroon yẹn gba owó lágbára díẹ̀ o. ó dà ẹ ẹ Ghana tá a sọ yóò máa gbàgbé orílẹ̀-èdè Nàìjíríà. ẹ ó gbà ẹ ó ti gbà lẹ́ẹ̀mẹ́rin ó gbà jù wá lọ ṣùgbọ́n bàbá yẹn pé a fi lọ. táwọn náà máa fẹ́lẹ̀ fẹ́ fi yọjú wa lọ. bàbá ní pé ìtọ́ fẹ́ yí padà àbí tọ́ fẹ́ ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀ ó. 的二姐妹啊这样的朋友们，呃，一些女女性吧，呃，还是呃，那个是自家的，我自家的，我也自家，还是吧。àà lè forúkọ rẹ ní tí mo ti lọ sí ìdíje ìlọ náà. ó tó kẹlẹ̀ ló ní pé. méjì máa fẹ́ kó mú máa fẹ́ kó mú nǹkan torí máa jẹ jẹ ní ìpadà sọ wá sọ̀dọ̀ ọ̀gá wálé ó ti di pé mo kó gbà lọ sókè. torí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ló ní pé tá a bá ní pé gbogbo àwọn ìyẹn kò sí player máa ní time flop flopping time àsìkò gbà àsìkò gbà kò sí ìgbà ìfẹsẹ̀ ọ̀sẹ̀ púpọ̀ náà. ìgbà méjì ní mẹ́ta. ìgbà méjì ní mẹ́ta. ìgbà méjì ní mẹ́ta. ìgbà púpọ̀ méjì nínú mẹ́ta. mélòó tẹ̀lé abẹ́ dá. méjì nínú mẹ́ta tó gbà yẹn náà ó wí ní ẹyọ kan ó dé ọ̀dẹ̀ náà ọ̀dẹ̀ yọ kan. òun ní kankan eléyìí tá a wí ní gan. ó ti jáde kátó sọ. méjì nínú mẹ́ta ó wí ní ẹyọ kan. eléyìí tá a wí ní gan kò sí ẹni sùúrù ẹni ah, sùúrù ah. òun ni Guinea òun ni Guinea ó dẹ̀ ń win ni ní tala àkọ́kọ́ ni ò síbẹ̀ yíta play against Burundi. irọ́ irọ́ irọ́ ó play ní against Burundi àjọ síta ah, ọyọ against ti Guinea kò play rárá kò play rárá eh. so that against Burundi yẹn náà wọ́n win ni. kò sí bẹ́ẹ̀ gbàtà win o. ìjà tó gò ni ò sí bẹ́ẹ̀ wọ́n náà gbàtà win ni. <laughs> àmọ́ nǹkan tí mò ń sọ kò sí bẹ́ẹ̀ gbàtà score. ìkọ́ta á fẹ́ sọ ni wípé a lè sọ wípé Ezenwa náà kò dáa mọ́ wípé òun náà ti gbá àwọn ọ̀fẹ́sẹ̀ wọn ṣètà rẹ̀ gbìyànjú èmi máa ń sọ kinní kan o. gbẹgẹ ló ti ẹ fẹ́ rí bẹ́ẹ̀. bọ́ọ̀lù tí kípà bá rí ló máa mú. tí ó bá rí kò ní mú. ìtorí Mikelobi náà kò fi agídí sọ pé ẹ jẹ́ kórúkọ mi wà ń bẹ̀ àwọn aláfagídí pè é wípé kó wà ń bẹ̀ experience la fẹ́ lò. ẹ̀wọ̀n experience yẹn lòun náà ń ṣí ẹ̀. orí ṣí ẹ̀. bóyá kò wá rí ṣí ẹ̀ nínú. ọ̀nà àbídíjọ rẹ̀ lórí pápá ó ń ṣí ẹ̀ ó ṣí experience yẹn. bóyá ti dàgbà díẹ̀ ni ó fi dàgbà díẹ̀. ìgbéyà ẹ̀ ṣe báyìí torí wípé àwọn ọmọ yẹn kan tọ́ nìdí náà ni pé kó wá máa jí ẹ̀mú ra wọn kó máa inspired wọn ó dẹ̀ ti wà ń bẹ̀ ó ń ṣe ìwọ̀n tágbára lè ṣe nítorí ẹ̀ ṣe báyìí ṣe báyìí a bá ń retí pé òun ló mọ nǹkan tó sùtù wa tá a máa play ṣùgbọ́n èmi kàn mọ̀ wípé màálùú tán ló gbẹ̀yìn ọdún pé. <laughs> ó dà ọ̀yà wálé kí lọ́dọ̀ tiẹ̀ níbi tá a wò ó sábà di pé bíkẹ̀lì òbí ká má pààrọ̀ bíkẹ̀lì òbí ti gbìyànjú pé ó ti rà ó sì ṣe díẹ̀ díẹ̀ ó ti ṣe díẹ̀ sábà ó ti ṣe ó ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ kódà láàrin gẹ́gẹ́ ní kọ́sì mi sọ tó bá wà ní ikọ̀ super yìí àwọn ọmọ yẹn máa ń fọkàn balẹ̀ bí pàtẹ́ pé dáàdi wọn dé mm. ṣé láǹtò tàwa yìí ìwọ rò pé kí ni pẹ̀lú bí tó jẹ́ bíi tí kò pé ah ibi díẹ̀ ni ọlọ́run máa lọ. ó ti nínú kọ nínú kọ super yìí. a mú lọ ilé ìran a mú lọ ilé yìí bọ́lá rẹ̀ mú lọ fún náà ni motivation ẹ̀jẹ̀ bá ṣe sọ ẹ̀ ó lè sìn fún wa ni motivation ṣùgbọ́n lẹ́yìn eléyìí nǹkan gbé kọ̀ọ̀dù sínú ṣoṣo ní bí iyo ọlọ́run wa ràn mí lọ́wọ́ dé a sọ pé o ti lọ sí AFCON márùn ó dẹ̀ ti lórí ọ̀fẹ́ àti lórí ọ̀fẹ́ àti gbà so eléyìí tó ti ṣe yìí ó ti gbìyànjú tó tó lè fáwọn ọmọ mi náà yìí. nǹkan ẹyọ kan tó kù tí bọ̀dà mi ìgbà táyé wọn náà ni wọ́n kọ. ẹ áfíríkà wọn gbà ẹ kò sí lára áfíríkà wọn ti gbà kan èwo ni wọn gbà kan èwo ni píìkì mi ẹ̀yin ò rántí fún gbà kan mi ò rántí ẹ̀yin owó bọ́ọ̀lù ojú oorun ẹ̀yin owó bọ́ọ̀lù ojú oorun tẹmọ owó ojú oorun tọba sọ tọba ń kọ tọfì tí áfíríkà player ń gbà àti màkàwọ kọ fún wọn àti kàwọ kọ fún wọn báyìí ìfẹ́lá ń gbìyànjú àṣẹ pé ramikẹ́ ló bí ẹ ṣeun gan-an. onírọ̀ díẹ̀ náà tábàdí ẹ lọ́wọ́ nínú àwọn tí wọ́n wà nínú ìdíje òun ni ó fẹ́ jẹ́ mo successful player nínú ìdíje tó ń gba ní gbogbo

tó bá sàn irú wa báyìí eh, sínú super eagles. nọ́mbà ah! ten yẹn tó bá fún. nàìjíríà rẹ ló máa ń disvirgin gbogbo àwọn kọ́ọ̀pù. náà máa lórí ọ̀rọ̀ ibi lórí ọ̀rọ̀ ìyá fẹ́fẹ́. Ah, àti pé nàìjíríà ló máa ń ja lójú ó nọ́mà mm. nígbà tá a fi ṣe nàìjíríà ló kọ́kọ́ lọ gba olympic kí cameroon tó lórí ọ̀rọ̀ ti gbà. ọ̀dà ọ̀dà kó tó di pé àlọ́ ń gbọ́ ẹ̀yin méjèèjì eh. ẹ̀yin kò sásọ̀dọ̀ yàwálé náà kó gbà wọ́n ní kí eh, kí eh, Gareth Bale àti nọ́mbà tó kọ́ ọmọ lọ sí máa yìí fún fúgbà tó yẹn. ẹ eh, ó kọ̀ yẹ pé àwọn olórí ìgbà ní another man food another man poison ọ̀rọ̀ máa bèèrè lọ́wọ́ tèmi mi ò mọ nǹkan tí ẹ <laughs> máa dìde wá tó gbà sí o <laughs> mi ò mọ tó wá fi bẹ́ẹ̀lì rọ́pò èmi bọ́ ṣe ní Hazard tó ti ní bẹ́ẹ̀lì àti bẹ́ẹ̀ lọ èmi rò pé ó ti wàgèdè àwọn isco àṣẹ́sọ yẹn ọ̀rọ̀ àtàbọ̀. kò tí ì dáa ni tó bá jẹ́ kó ti dáa ni wọn ò ní máa wá fógbà tó wọ́n expect kí fógbà dé kóun náà support Hazard tí púpà máa máa lo agbára kí ásà máa lo ọpọlọ. wọ́n dẹ̀ lálágbára kan náà Benzema náà ìwà Benzema ẹ̀ wọ́n rìn kéènì Benzema èyí tó ṣe sí púpà máa lọ wá o ìjọ ọ̀rọ̀ dẹ́kẹ̀rẹ̀ ìjọ ọ̀rọ̀ máa ń sọ rẹ̀ ìjọ ọ̀rọ̀ bá ti fẹ́ sọ rẹ̀ wọ́n á kọ́ bí wọ́n ẹ wo ẹja máa ṣe ilé ìka máa ṣe ní dédé títí ní àkókò táwa àtúntọ́lọ gbogbo ẹni tẹ́sí dára fún wa láti wo ṣètò ní dáadáa um, ẹja máa dágbọ́n lè ẹja wà ní. ẹ ọdún mi ò dọjọ́ lè ní ọlálẹ́kan ọmọ yáálé lórúkọ tèmi ó dàgbà bẹ́ẹ̀ ni ààrẹ ọjọ́ musolókun níyìn náà ni àwa náà ti gbìyànjú àti gbé ìdá Ebenezeri sókè tá ò sọ pé ní ìlórúwa náà wà lọ́wọ́ dé lórí ètò tèmi ni o rí i pé ó sì ń tẹ̀ síwájú successful super striker táwọn èèyàn ń pè ní Mr Success Kazim Fáfúnmi ẹ jẹ́ àtúnpàdé tó bá jẹ́ wẹ́dùn òkè ọ̀rẹ́ kí n má ṣe gbàgbé àwọn tó ti ṣe prediction pé n sáré fún wọn ní ìṣẹ́jú kan àkómọ̀dà pé àkàwé kan yín uh, um, láti Benjamin uh, ọlọ́run dá láti kwara state àwọn ní zero zero ni àwọn máa gbá arákùnrin náà láti wọ́n ní three zero Nigeria máa madagascar wọn ò forúkọ wọn síbẹ̀ ṣèyí ọdún ayọ̀ láti ondo wọ́n ní two one abdulwasiu láti ìlọrin wọ́n ní one zero láyọ̀ adébísí láti ìbàdàn àwọn náà ní two two ẹ má bínú abdulwasiu yẹn láti niger state ni o láti niger state wọ́n ní one zero àbákan náà òṣà láti arépo òṣà arépo láti ìpínlẹ̀ ògùn wọ́n ní three one ni ó lè nàìjíríà máa ní madagascar ìwọ́ òṣẹlẹ̀ taiwo Ṣógbọ̀wálé àwọn láti Benin Republic wọ́n ní Madagascar àwọn ẹ̀mọ̀kọ́ Madagascar àwọn fẹ́ sọ́mọ́ Benin Republic àwọn kankan wọ́n ní Madagascar máa na orílẹ̀-èdè Nàìjíríà ní one zero làwọn ti ẹ̀fù dé àwọn gbogbo ẹ̀rú ẹ̀ kò tẹ́ tó gba ẹ̀bùn wa ẹ̀yin náà láǹfààní láti darapọ̀ mọ́ wa láti ṣe prediction lórí àwọn àwọn nọ́mbà pàápàá ní èyí tó máa wáyé ní alẹ́ yìí ní àárín nígbà èyí tó máa gba aago mẹ́sàn-án ẹlẹ́yìn láǹfààní láti fẹ̀ kẹ́lù láti ṣe prediction yìí táwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí ó wà ní ojú amóhùnmáwòrán yìí yẹn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ láwà ọlẹ̀ lórí tẹlifíṣàn tó ti gbé sílẹ̀ láti gbé ọmọ àṣìṣà fún wa kí wọ́n dúpẹ́ lóògùn tó dáa fún tó tẹ ní dáadáa ó ti fẹ́ thank you my able producer ọ̀gá àwọn apárátá Libby ẹ o thank you my able sister ọ̀gá ká máa dúpẹ́ lọ́wọ́ Emmanuel àwọn náà ló ti dáa fún wa láti máa yá láti fún wa dáadáa láti gbé fún wa dáadáa ó dáa àti dáadáa ẹ ṣé thank you Gbẹ̀ngà Amúdá àbọ̀dá ẹ̀ òun ló ń jẹ́ kí òun ló fún wa lóhùn eh, thank you my able brother ó dáa ká pátápátá Fẹ́mi Ajẹwùgbé bàbá thank you ẹ ṣe gbọmọ fún ẹ fún aláǹfààní láti ṣeré dáadáa dìbò ìtọ́ni pírísẹ́ńtà lórúkọ tèmi Ọlámilékan Dáramọ́lá HOD ẹ wo títí gbàtà tún wá fi pàdé lórí ètò ẹ Nations Conference edition torí ti tẹlifíṣàn ẹ jẹ́ àmàṣe dáadáa eré báyìí láǹfọ̀mọ́ ayẹyẹ káṣíọ́.